أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ألا وقفنا ولم ولم سيوتني في أول لا في على راتني أتقفنا ولم وبنان àtọ̀rọ̀ ìkẹ́yìtẹ̀ fún ànábì wa Muhammad ẹni tí ọlọ́run rán sí wa láti wá fi wá mẹ́nà ìkẹ́ náà kọ́ mọ́kùn lórí ànábì kan báwọn sọ ábà rẹ̀ àti gbogbo àwọn tó wà fi dáadáa tẹ̀lé ànábì náà tó fi díjọ́ gbọ́dọ̀ àlùkìyàmọ̀ gbogbo àwọn olùkọ́ wa san alẹ́ lórí àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ọlọ́run dákun iṣẹ́ jáde ní sáà bá wa ṣe fún wọn gbogbo àwọn apáta tí a ń papọ̀ kírun láàyè kọ́lọ́n kó gbàdúrà gbogbo akófí àsìkò ń gé àná ọlọ́run gbogbo ìdáwọlé ìdákànlé òǹkálukú kọ́lọ́n kó fi àsìkò ń gé àná ọlọ́run lórí ẹ̀. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú tírà mẹ́àtọ̀ àti ìfẹ́lẹ́ tí a máa ń kà fún ara lẹ́nìí àdìsí tí a ó kà náà ni àdìsí ẹlẹ́ẹ̀kọkàndínní ẹlẹ́ẹ̀kọkànléní seventy one torí pé èyí tí a kà tá a dúró lórí ẹ̀ ní adé seventy àdìsí àfàwà abdullahi ibn umar òun náà ni àókà àfàwà abdullahi ibn umar gẹ́gẹ́ bá sọ fúnra wa níjọ́ òní pé ọ̀kan nínú àwọn sọ̀hábà nẹ́bì náà ni bó tilẹ̀ jẹ́ sí wípé àwọn jẹ́ ọmọ kékeré gbọ́n bẹ́ẹ̀ tí wọ́n kan jẹ́ ọmọ kékeré tó ìyóò jẹ́ ká mọ̀ yìí pé ìjẹ́ ọmọ kékeré bí ọmọ kékeré náà bí a bá tọ́ nítọ tẹ̀sìn ọmọ ó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan géènì láti kékeré náà yóò sì ṣàǹfààní tó pọ̀ nínú àwọn tó ṣàǹfààní tó fi ìjẹ́ ọmọdé ìjẹ́ ọ̀dọ́ náà fi ṣàǹfààní nínú ẹ̀sìn pọ̀ ọ̀kan ní àfáà wa Abdullahi ibùnú Umar kí Ọlọ́run kó bá yọ́nú sí wọn wọ́n sọ wípé qala Rasulullahi sallallahu alayhi wa sallam anabi ni ij'alu akhira salatikum bil-layli witra ij'alu akhira salatikum bil-layli witra. kí ni tuma àdìsí yìí àdìsí yìí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ti lọ sùn ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé báwo la ó ti rí sọ́lọ́run tá fi lọ sùn nínú nǹkan tá àdìsí fẹ́ kọ́ wa nìyẹn anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ jẹ́ kó ṣe wípé ìrun eléyìí tẹ ó kì í tẹ ó fi lọ sùn òun náà nìkan máa jẹ́ wítìrì abẹnìkan anabi ni ẹ fi ìrun yín tẹ kí gbẹ̀yìn ẹjọ jẹ́ wítìrì tẹ fi lọ sùn ìrun yín tẹ kí gbẹ̀yìn lálẹ́ ẹ jẹ́ kó máa jẹ́ wítìrì eléyìí fi hàn wáyé pé ìrun wítìrì òun nìyẹn máa kí gbẹ̀yìn téèyàn máa fi lọ sùn èyí tó dáa jù lọ́dọ̀ àwọn àfáà òun ni kó ṣe wípé nígbà téèyàn bá dénú ilé téèyàn bá fẹ́ sùn yányá òun ni kéèyàn ó kí wítìrì òun ló bá àwọn jù lọ́dọ̀ àwọn àfáà ọ̀rọ̀ lórí rẹ̀ èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ wa òun káyọ̀ máa pé sáfù ìwítìrì ẹ̀já kí sáfù ìwítìrì èyí tó gbajúmọ̀ jù nìyẹn gbogbo ẹ̀rẹ́ làwọn yìí tá a náà gbọ́njú bá nìyẹn bó tilẹ̀ yẹ sí wípé eléyìí lọ́dọ̀ àwọn àfáà àwọn àfáà ní kò sí ti ń jẹ́ sáfù yìí wítìrí kádà pọ̀ báwọn wítìrí wà ṣùgbọ́n kò sí ti ń jẹ́ sáfù yìí ibi tí àwọn èèyàn kà ti sì í mú òun ni pé irun ntọ́ba ti jẹ́ olóòpó méjì gbogbo ntọ́ba ti jẹ́ olóòpó méjì òun ni ń jẹ́ sáfù yìí náfìlà tá a máa ń ṣe lẹ́yìn ìṣáì òun ni rákà méjì yẹn ògìdìpọ wá jólópó méjì ìtumọ̀ tèmi rí fún un nìyẹn pẹ̀lú àgbọ́yé àwọn kan náà nu àwọn àfà wípé ní àáṣe náà fìlà rákà méjì tàbá kì í ṣá ìtàn òun làwọn èèyàn mú àbí náà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín lọ síbẹ̀ yìí pé a kì í ṣáfù yìí rákà kan ti gbẹ̀yìn tá a máa kí yẹn òun ni wítìrì èyí tó jẹ́ wítìrì yẹn òun ló jẹ́ èyí tí ànábì sallallahu alaihi wasallam tó kan nínú ọ̀rọ̀ ìdájọ ẹ nínú ẹsìn ó dà gẹgẹ bíi ìdájọ ìrun rákàtẹ ìfàjìrì tá a mọ ń kí lásùbà ká tó kí ṣubú yìí léyìí tó jẹ sí pé ànábì sábà fi ilẹ̀ kọ́mọ́kì rákàtẹ ìfàjìrì ànábì ò kì í fi ilẹ̀ wítìr ànábì ò kì í fi ilẹ̀ àwa náà a gbọ́dọ̀ fi ọwọ́ fúfú yẹ a gbọ́dọ̀ fi mú a sọ pọrọ èèyàn ni ṣùgbọ́n bí tí ìwú kórí àwọn kàtà ànábì ò kì í bá fi ilẹ̀ ó ní ó ní lọ́dọ̀ Ọlọ́run ọlọ́wọ́n bá àlekè ọlá kàákún bí ò tiẹ̀ dépò ọ̀ràn yàn ṣùgbọ́n kèsì nǹkan tá a mọ̀ fọwọ́ yẹpẹrẹ mú kèsì tá a fi lẹ̀ ẹ̀kọ́ bá ti wá kiri nínú Islam òun náà ní pé nígbà tá a bá fẹ́ lọ sùn yányá òun là á máa kì í kódà ẹlòmíì a tún nínú àwọn ọ̀rọ̀ míì pé tó bá kẹ́sí pẹ́ẹ́ni tó mọ̀ pé òun sábà máa jí lóru tóun sì ṣe náfìlà lékílẹ̀ ò tó má kó tó di pé àlàfájà yóò jáde òun ti máa jí òun ṣe náfìlà àáfàá ni kò sáburú ńbẹ náà yẹ pé ẹni tó bá lè lọ lára dìgbà yẹn náà torí pé táà nẹbi sọ ni wípé èyí tá ó máa kí gbẹ̀yìn nínú òru wa torí pé ànábì ti sọ nìyẹn pé ìjì alò àkìrọ salatikum bil-layl wìtìrà ẹrì bil-layl sì ní òru sì parí yányá sígbà tálífàjà rẹ ó náà ni ká gbọ́ yí báyìí torí pé lómi lè wò pé ìyẹn àá pé ká tó sùn lálẹ́ nìkan lọmọ rárá ẹni tó wà tó mọ pé òun ò sábà jí lóru gbà tóun máa jí sí. Si, kùbẹ́ìlù yẹ pé gbà tó súnmọ́ gbà tí fáyírò ti jáde ni léde pé bóun bá jí wùlùwùlù lòun sáré ṣe àwọn náfìlà rẹ kó tó di wípé wọn ó kírun àṣùbà lòun sáré máa kì í tó dájú ní kó ń tọ̀ ń kúkú máa kì í kó tó sùn lálẹ́ nígbà tó bá sá àwọn náfìlà ọ̀kan tó bá lè ṣe náà tán kó tó sùn kó kì í ṣùgbọ́n máa gbọ́ òun máa jí lóru ó sì máa ń wà tẹ̀léra wọn bẹ́ẹ̀ tó bá fẹ́ sùn kò ń bi kó ṣe náfìlà míì kó ṣe náfìlà míì bìnnáfìlà méjì tó wá jí lóru yẹn kó sáà náfìlà tó wá fẹ́ ṣe kó wá kí wítìrì ńgbà náà kó tó di wípé àlùfájàrí ó jáde eléyìí ni àwọn ẹ̀kọ́ ẹ̀sìn léyìí tá a sì máa rí àǹfààní ń bẹ abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ eléyìí tá a wí láàárọ̀ yìí náà kọ́lọ́n kó lò láti fi tún ìgbésí ayé nìkọ̀ọ̀kan wá ṣe kọ́lọ́n kó sì fi sún lóṣùwọ̀n àrẹ iṣẹ́ nìkọ̀ọ̀kan wá sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam wasalaamu wa rahmatulahi wa barakatuhu.